وخير الأدي يدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته <clears throat> كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد أفي يقف وبعد الله سبحانه وتعالى تتنقى ìjókòó ní àárọ̀ yìí <clears throat> ìyọnu rẹ̀ tí ó fi kó apọ̀ à ń bẹ kó má fi ìbínú rẹ̀ tó wa ká a ṣe àsọ̀rọ̀ lórí àwọn ìgbìyànjú tí a gbọ́dọ̀ ṣe tó fi jẹ́ wípé àwọn tàmásùkù wa ìdúróṣinṣin tá a ṣe nínú oṣù ọ̀wọ̀ oṣù àpọ́nlé oṣù Ramadan tí òfin ní di tí kó wa bọ́ mọ́ wa lọ́wọ́ lẹ́yìn ìgbà tí Ramadan lọ tán àmú àwọn ìgbìyànjú bíi mẹ́wàá tí a gbọ́dọ̀ ṣe wa tó yẹ pé látara rẹ̀ inṣàlá alkarim ẹ̀kọ́ ramadan kò ní sọnù mọ́ wa lọ́wọ́ kí ọba dẹ́dẹ́ allah subhanahu wa ta'ala kó má sà jẹ́ kí ẹ̀kọ́ náà kó bá wa kalẹ̀ kó wá jẹ́ kí a bá níbi tó lérè kó má dá lu àláyà dájúdájú àwọn ìbéèrè kan ó ó máa ń jẹyọ but ara ìgbà ìbéèrè torí wípé kíkúrú àsìkò àti níbi ọmọ yàwá tí ó ń ṣẹlẹ̀ ká ta lọ síbẹ̀ inshallah al-karim a try láti gba àwọn ìbéèrè yẹn kí ọba dédé Allah subhanahu wa ta'ala kó bá tan ìmọ́lẹ̀ òdodo sí ìbéèrè náà fún sí àwọn ìbéèrè náà fún àwọn ìdáhùn wa alhamdulillah In our last sitting, we highlighted some salient points. In fact, we did mention 10 points that we need to keep to so as to make the lessons of the glorious month of Ramadan to stay with us because these are lessons which as Muslims we must imbibe till death and uh, these are the lessons that make one reap the fruit of uh, steadfastness. We pray to Almighty Allah subhanahu wa ta'ala to make it easy such that we handle well with these lessons and we pray to Almighty Allah subhanahu wa ta'ala to accept our submission to Him and grant us the lofty abode which He promised those who submit to Him. After our discourse, we were unable to take questions because of the marriage of our brother Zul Norain and uh, we promise that inshallah today we will react to some of our questions. May Allah subhanahu wa ta'ala make it easy. Now. Now. Jazakumullah khairan. Now, uh, wọ́n bẹ̀rẹ̀ nípa tìjárọ̀ ni. Wọ́n ní èèyàn ní mọ́tò fún àpẹẹrẹ, mọ́tò kékeré so ó wá lánìyàn ó pé òun fẹ́ ra mọ́tò tó tóbi jù bẹ́ẹ̀ lọ ó fẹ́ ra èyí tó tóbi jù bẹ́ẹ̀ lọ so ọmọ ìyá rẹ̀ kan wá ní èyí tó tóbi tóun nífẹ̀ẹ́ sí so wọ́n wá fẹ́ fi pààrọ̀ ara wọn pé kí oníkékeré ó fi owó kún tiẹ̀ kí ẹni tó ní èyí tó tóbi yẹn kó gba kékeré àtúwó tí ẹni tó ní tó fi kún kó lè gbé èyí tó tóbi yẹn fún òun so wọ́n ní ṣé ó rọrùn ṣé ìdìbò àìṣó ṣúwà pàmísìrò pẹ̀lú wípé ẹni tó bèrè ó ní òun gbọ́ tí wọ́n sọ pé kò wà halal wípé pẹ̀lú hadithi ṣe àbúrò àkọ́ bílá àlàntọ́ wọ́n ní ó gbé dàbílò tí ó tutù ó gbé dàbílò tutù lọ sọ́jà ó wá gba èyí tí ó gbẹ so èyí tó gbẹ yẹn pọ̀ ju tútù tó wọ́n gbé lọ so wọ́n fẹ́ exchange so wọ́n ní ànábì ni kó dá a so èmi kọ́ hadith yẹn náà so wọ́n ṣe béèrè bẹ́ẹ̀ yẹn ni mi wá mú. ibi tabadun nù no, nasu Nasui, inshallah alkarim a tiriti nasu yẹn clearly síhà rẹ̀ kí ló kó jọ kí la lè fi a wà yìí inshallah alkarim tá a fi máa hurma rẹ̀ èyàn pé ṣé ó halal tàbí ó wà haram kí ni àwọn ilal tó wà ń bẹ̀ inshallah al next halqa la shakka fi dhalik but wípé ti pé ti mọ́tò yẹn ó wà halal tí wọ́n bá ti mọ kíma kí ni actual kíma mọ́tò yẹn ní ọjà méjèèjì pé ok ó wá wọ́n tà láti fi exchange into lélẹ̀ lórí pẹ̀lú pé wọ́n mọ kíma tí ó sí gọ́rọ̀ kankan láàrin méjèèjì náà. Jazakumullahu khairan. ẹlẹ́kejì ni wípé last ten days Ramadan. náà so nínú ta gbọ́ ni wípé anabi sallallahu alayhi wa sallam ó máa ń kóra ró títí débi ọ̀dọ̀ àwọn ìyàwó rẹ̀. bẹ́ẹ̀. so èèyàn kan wá bèrè wípé òun ní ṣáwà. bẹ́ẹ̀ òun wá wò pé tóun ò bá súnmọ́ ìyàwó rẹ̀ ní last ten days yẹn ó lè fẹ́ kó bá rọ́dùn bá sọ̀rọ̀ rẹ̀ ní ọ̀sán. kọ́sùmọ̀ àtọ̀ ṣé lálẹ́ ni kọ́sùmọ̀ ni istihbaba ni tayẹ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá máa ń ṣàgálà pẹ̀lú ìbádà wípé ká dúró lóru ká níwájú ọba dédé Allah subhanahu wa ta'ala pẹ̀lú tahajjud pẹ̀lú kiyama layl long kiraa nasu tó wá ní wípé a kúraró fáwọn ìyàwó rẹ̀ a ní kò sí kò séré mọ́ àfi ìgbìyànjú lójú ọ̀nà ọlọ́ba bọ́tẹ́ tó jẹ́ wípé ó kì í ṣe haram kọ́tà kì í ṣe haram ìkúraró ni tó jẹ́ pé òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam máa ṣe ẹni tó bá ṣe yóò gbọ́dọ̀ àdára bọ́t kì í ṣe kì í ṣe haram ni wípé kó wá súnmọ́yàwó rẹ̀ ara àwọn èèyàn tó jẹ́ wípé làṣẹ kí wọ́n má ti ṣìnú ni nínú Ramadan kódà bí wọ́n bá jẹ́ sáré ká tó bá ń ti ṣìnú báyìí kódà kan tó lọ kí magrib mọ́ kọ́kọ́ súnmọ́yàwó wọn kó tó di pé wọ́n lọ àdámá tọ́wọ́ ń bẹ̀ náà halal lahu ọwọ́ kan sí mi. jazakumullahu khairan àwọn tábà níbi ìkànnì naam sa wọn fi tó wípé pé èèyàn kan wà láàrin wa kì í ṣe mùsùlùmí naam ó dẹ̀ ní béèrè naam so sunu fẹ́ yẹ tó fẹ́ dẹ nabda bihi awwala naam. as a muslim or islamic how did they know that uh, prophet muhammad is from uh, from uh, from god and is a messenger of god how did they found out now that's very good uh, one his nature before even his declaration was a good pointer. He was known, acclaimed to be a truthful person. A truthful person. That is one. Uh, most of those who, those things which he said, which he taught, they are not things which bring personal benefits to him. There are things, you know, that uh, center around the evils in the society and uh, how to stop this evil, like most especially before his declaration, when people have baby girls, I mean, they have daughters, they bury them because they, they don't want, you know, daughters. People trade in usury. People, you know, indulge in alcoholism. And uh, there was the general moral debauchery. Uh, that is one. Two, there were remnants of the faith before him, like Christianity, like Judaism those who kept to original text of these teachings. For example, one of his uh, of his in-laws was a Christian. His name was Waraka. He's a uh, relation to his first wife Khadija anha. When before he, Allah subhanahu wa ta'ala sent him as a prophet he used to, Allah made him to hate some of the general lewdness taking place in the society. So he will withdraw and go to a cave, uh, Garu Hira, the, the cave of Hira, there to reflect on the affairs of man. Where are we from? Why are we here? Where do we go from here? While he was in this cave meditating, Archangel Jibril salam appeared to him. Prior to that, the Prophet sallallahu alayhi wasallam, and after that could neither read nor write. This being came to him and asked him to read. He hard sound that changed the whole environment. Prophet Muhammad replied that I don't read. That is, I, I cannot read. This being now caught hold of him and pressed him such that he was sweating profusely and you know the life was almost snipped out of him this being alayhi salam now told him further instructed him i command you to read in the name of allah the creator from there the prophet sallallahu alaihi wasallam now got the other messages. The Creator who has created from, created from the clot of blood and those four or five verses of that chapter. When finally he was, he was released, he ran home to his wife, shouting, cover me up, cover me up. This was my experience. When he narrated his experience to his wife, Khadija, radiallahu anha, the wife, radiallahu anha, now went to this his uncle, who was a Christian. And uh, the uncle asked Prophet Muhammad sallallahu alaihi wasallam to explain what experience, what his experience was. After finishing, the uncle to his wife, the brother to his wife. No, no. This is similar to what happened to the prophets before. Moses, Abraham, Moses, and Jesus Christ. Sallallahu alayhi, wa That a time will come when you will be driven out of this holy city. The Prophet ﷺ was amazed at that information. There was no information that frightened the Prophet ﷺ like that. He asked, Are they going to drive me out of this city? The city I so much love. The man said, Yes. When any being is sent with this type of errand, persecution will follow when he decides to deliver the message. And in the end, he will be driven away from it. Uh, these are the occurrences which point to the truthfulness of his prophethood. And uh, in fact, when his earlier followers, because they were being persecuted, they sought refuge in the place of a king who was a Christian. The people of Makkah of his home traced these people to that place. And uh, the Christian king asked, what are the nature? What were his teachings? This, it was said, it was relayed to them. And they asked, what are the nature of his followers? He was told and uh, after so many questions, he concluded that no doubt the messenger will come, the comforter will come, who is professed to come, to, that will come after Jesus Christ is this. And he said so many things about the Prophet Sallallahu Alaihi Wasallam which tell there are so many instances other than the stamp of prophethood on his shoulder that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. So, so many things. You know, in brief, very brief, this is uh, a, a testimony to his uh, prophethood. Now, now. Do you have further questions? You have further questions? feel very free to ask any question. however foolish you may think it is, aggressive or insulting. Yes, don't feel, don't feel. Um, no. Okay, sir. My second question is this. Um, according to my understanding, uh, I heard that uh, most uh, Muslims, Islamic, they believe that that when, when they die in a battle or in a war front, yes. that they will enter heaven. Yes. Is it true? And the second, not just any battle. Okay. No. Battle is a broad, is a broad word. You know, it's represent that is any issue of the truth truth at any point in time. Truth must be identified. Falsehood must also be identified. What is the truth is what agrees with the dictate of Almighty. And whatever is contrary to the dictate of Almighty is falsehood. Every Muslim is enjoined to identify, associate, actualize, and stand by the truth. And at every point in time, every Muslim is enjoined not only to identify, but abstain from and fight <clears throat> against falsehood. So This, it is a titanic struggle between truthfulness, truth, and entrenched error. A Muslim is expected to do this. If he or she dies in that process, is going to paradise. So it, the battle is a is a is a wide word. It's not a, limited word that maybe, oh, let us go and fight people. No, no, it's, general, it's a general, you understand what I'm saying? Uh, which is also in every teachings of the prophets before. Mm. Now. Okay, my third question is this. Uh, the move of uh, bombing and uh, terrorism like in Nigeria, sir. I yes. don't know. I think uh, most of the worst things happening like outside world yes. to uh, hmm. find that most involve uh, Muslims that used to bomb those uh, bombing. Is it true that Muslims embark on those people? Or are they in support of those people that doing such things? No. Barakallah fiqh. That's a very good question. Uh, the word terrorism is a coinage. And uh, the general Muslim body, when we hear of any accusation, what in Quran enjoins us to do is this. In ja'akum fasiqun binaba'in fatabayyanu and tusibu qauman bijahalatin fọ̀tọ́síhù àdàmà fa'altun nadimi when a wicked person is someone whose position is contrary to the truth gives you an information. Make conscious and concerted effort and painstaking one to identify the truth so that we not judge people uh, people wrongly and come to wrong conclusions. Most of the bombings done all over the world have been identified to be giving a dog a bad name so as to hang it. The Western world is threatened by the fact that the teachings of Islam is fast spreading and they are afraid at what they will lose of their hold on the world from falsehood which they perpetrate. Let me give you an instance. What can we say of democracy in various parts of the world now? It is just people who have access to steal the natural, national resources of the people, forcing themselves to become their leaders and persecuting them at the same time. In most part of the world, this is what we find. When people now genuinely speak against this domination, exploitation, and persecution, they are giving the coinage of the word terrorists so as to give them a bad name in order to hang them. For example, if any anomalies or injustice is done now and you raise word against it that this is an act of injustice which must be checked and you speak vehemently against such practice. The next thing, the people who are associated with that injustice we say is that you are a a radical that is the the beginning of the that a radical and uh, later they will say no he's a terrorist you understand the point there are uh, instances of some muslims doing things which are not proper no doubt about that every society has that but most of the bombings, atrocities, and uh, crises happening all over the world has been correctly documented by non-Muslims not to be associated with Islam at all. It is a deliberate blackmail by the enemies of Islam to give the Muslims a bad name so as to make people distance themselves from Islam. That is it. We are not saying anyway that there are no people who may be Muslims who, out of ignorance, out of extremism which Islam forbids, out of fanaticism which Islam speaks against, there may be some people like this who now do this kind of thing. But Islam speaks against it. And general Muslim body, mainstream is Muslim body speak against it also. Uh, but definitely it is all it is not all that you know are done by the Muslims. Uh, but for example, like the case in, in Nigeria, some seven or ten people were caught around Bauchi and Gombe who were Christians trying to bomb church. Yes, some were found like that. Some also were found in Abuja. Some were found in Mina. Some were found in other places. You know, but the Nigerian media is against the Muslims. It is more or less, they are neither Christian, we will not say that they are supporting Christianity anyway, but uh, they are people who don't stand by the truth. You understand the point? That is why if you rely mostly on the media to get information, you just find that uh, you, you are not getting the truth, you will be judging people wrongly. Uh-huh. So we may catch, we may, there may be instances of some Muslims reacting to certain issues, like maybe the killing of the extrajudicial killing associated with the killing of Muhammad Yusuf has triggered, you know, up some, you know, unpalatable instances. every person all over the world spoke against that. The best thing for the authority to do will have been to investigate it, apportion blames, and uh, bring the people who perpetrated this to book, isn't it? That is the best. When you do that, you will be nipping the crisis at the bud, and the, uh, you will kill the fire there and then. But you know, when you don't do anything, people, what happens from there is lawlessness, the, which may not be justified. That is why every sincere individual is of the opinion that the only solution uh, for this crisis is dialogue. Dialogue. What went wrong? And that is why Many people respect the singular effort of these two people. General Olusegun Obasanjo, retired, and Sheikh Sani. The two of them, Sheikh Sani was of the opinion that, look, let's talk to these people and understand what they are saying and discuss with them, dialogue with them. General Obasanjo was of the opinion that when sane individuals take harmonious arms against constituted authority, they must have their reason. Let's sit down with them and have what is their reasons. But uh, it doesn't seem that uh, the authorities are interested in that. Or, let's say, the authority has been misinformed and wrongly advised not to take that course. No doubt, there is no doubt that they General uh, Obasanjo has the belief that the entity called Nigeria must come together and be united. So, I mean, he, is not a Muslim. So, but that was, he said there should be a dialogue. If you say Sheikh Usani is a Muslim and because of that he is trying to protect his brother, what about um, General Obasanjo? So, when there is dialogue and you, for example now, if as you come here, you are not a Muslim. You want to know certain things. For us now to say, la la la, God, you are not part of us. It's not proper. Islam doesn't encourage that. Islam from the word go has been based on dialogue. In the life of Prophet Muhammad sallallahu alaihi wasallam, non-Muslims who are idol worshippers, Christians and Jews, they come to him in the mosque to ask questions, to seek advice on issues, and to ask for assistance. And that is why the Prophet said, humanity is the family of Almighty Allah. Do not limit your generosity to the people of your faith alone any person you see of any other faith too <clears throat> who are in need extend your hand of generosity to him or her you understand what i'm saying now so briefly this is the now fire are you true yes understand. anytime you have any other questions please feel very free feel very free don't we uh, I don't care how you say it. Even if you say you people, I, it, it's part of it. I don't mind. It's not the issue. Worse than that was said to the Prophet sallallahu alaihi wasallam. And since we are his followers, we should be patient to explain our points. It's better than taking ammunition and killing ourselves. You understand the point now? Yes. You know, from the from those people who are said to be taking ammunition against constituted authority we appeal to them to see reason and come down authority too we are appealing to them to be sincere and uh, come down to to address issues rather than using it as a means of cover as a cover up for some ulterior motives may allah guide us protect us and uh, show us the truth as truth, grant us the willpower to follow the truth, and uh, show us falsehood as falsehood, and grant us the willpower to shun falsehood. Now, number one, àwọn tá a bá question wíyá kan náà kálẹ̀ mi. lórí ìbéèrè tí Abu Khadija béèrè ní ẹ̀kan. láti last week ni ìbéèrè yẹn ti wá ní àtọ̀dọ̀ wa lọ last week ni ọ̀rọ̀ yẹn ti wá ẹ ní ẹ máa fún mi lésì bó tó dà pé wà á yọrí so diwo bi kini yẹn ṣiṣẹ́ ni pé ẹni yìí o re rí pé wọ́n ní mọ́tò nílá níbi mọ́tò kékeré ló wà lọ́dọ̀ rẹ̀ kò sọ pé kí wọ́n bó ń ta mọ́tò kékeré n tó sọ ni pé káwọn exchange. arada kí wọ́n ní exchange kí wọ́n tà ní. exchange wọ́n ní òun gbé ilé wa ẹni tó ní jíìpù wa sọ pé kó fi iye owó báyìí lé rárá wọn ní owó yẹn wọ́n ní. iye báyìí ni mọ́tò kékeré iye báyìí ni jíìpù yìí gba mọ́tò kékeré kó kó fún jíìpù ní tí ó bá fi kún kó fi kún kó bá jíìpù lọ. ti afẹ́gbẹ́ ni. explain ẹ tí gbọ́ tán. inshallah hadithi yẹn ṣe á yanjú rẹ̀ n tó bí lọ́mọ àti torí pé ẹni tá a ti parí ni tìjára ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan tí àwọn èèyàn ń tọwọ́ bọ̀ tí ń pè ní tìjára rìbá ni wọ́n ń sè ó dẹ̀ ń yapa sí. Si, ntí ọlọ́wọ́n bá fi hàn ó jíṣẹ́ ní sọlá àlọ́sọ́nà òun ni baraka ló fi fẹ́ẹ̀rì nídìí rẹ̀ gbogbo bi tí ọba ti súnmọ́ òdodo báyìí baraka máa ń pọ̀ nídìí rẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni pé nípa irun kíkí abẹ́kẹ́ point àwọn bìkan bẹ tó yẹ pé àìlè grab point ń bẹ hmm. ok mọ́sáàsì tó wà lọ́dọ̀ àdánwò bá wọn débi pé kò fẹ́ẹ̀ sí ilé kan tí wọn ò ní yọ bí sọ́ọ̀bù sọ́ọ̀bù kọ̀ọ̀kan tó ń kálukú ní bí títí ń gbèrú bẹ̀ tó o lè wá lè sọ wípé ṣé mọ́sálásí lélẹ̀ ó ń kálukú sí pé pèlè sí ibi tiẹ̀ ẹni tó bá fẹ́ sọ lódún bẹ̀ wọ́n lè jọ́dọ̀ sọ. mọ́sálá ọ̀tọ̀ mọ́sáàsì ọ̀tọ̀ ni wípé adádùúgbò agbára ò tí ì sí láti kọ ibì kan tí ẹnìkan nínú ara wò pé ah èmi láàyè ní gbangba tààmì ẹjẹ́ àyè máa kí n bẹ̀ náà mọ́sálásí náà nítorí gbogbo lẹ̀ lórí mẹ́rẹ̀ẹ̀rẹ̀ ayé ọlọ́run ọba òjíṣẹ́ náà sàṣìlá mi ọlọ́run ṣe ní mímọ́ fún mi láti kírun lórí rẹ̀ hmm. so ti yé báyìí nìsín but àwa fìbìkan adábìkan náà àti kọ hmm. ká sọ pé mọ́sálásí nìyí látara wípé kí ni tí nǹkan bùkátà míì náà bá tún dé á tún lo bẹ̀yẹn fún nǹkan míì náà ó lè má jẹ nǹkan aburú látara wípé kí ni àárẹ̀ àwọn ibi tó pọ̀ tó jẹ́ wípé ọjà ni wọ́n ń tà bẹ́ẹ̀ bùtásìkò òun bá ti tó wọ́n mú ọjà wọn tó ń tọ́ máa ti ń tó bí ogún ìṣẹ́jú tàbí ọgbọ̀n ìṣẹ́jú kásìkò òun tó tó wọ́n ti mú gbogbo ọjà wọ́n ti páàkì ẹ̀ síbì kan wọ́n pè wọ́n gbogbo àwọn èèyàn àkírun bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá tún kí wọ́n tún dá padà hmm. so ti yé báyìí ní sọ wọn nílẹ̀ but ìjàmà wípé mùsùlùmí ni a adẹ̀gbọ́dọ̀ kírun adẹ̀gbọ́dọ̀ kí níjàmà ìbẹ̀ fún wọn fine ó yàtọ̀ síbi tá a dọ́ pé ibi àti fi bí sùn mọ́ṣáláṣí ilé ọlọ́run lọ dédé àti ta gbogbo òfin tó de masjid ó ti dè so ti yé báyìí nìsín èyàn ò yàtọ̀ ọ̀gọ̀rọ̀ yìí pé ẹja máa kírun wájú tàwa ń bí ó kún wọn sáásì ò kò tí ì ṣẹlẹ̀ sí lórí ní ká sọ pé ọ̀fíṣíálì mọ́ṣáláṣí ni ẹni bí símílátì tó ṣẹlẹ̀ níbi àdúgbò wa ń bẹ̀ ẹni tó tó nílé ó fi bí ṣọ́ọ̀bù kan lẹ̀ ńgbàdá àwọn amakirun bí náà àwọn kò sí mọ́ṣáláṣí kankan lágbègbè mi wọn kí amakirun bẹ́ẹ̀. látara àṣìṣe ọta pọ́ṣán lẹ́yìn ọta fún ẹni tí ì ṣe mùsùlùmí ẹni tí ì ṣe mùsùlùmí yẹn òun náà wá pé tọ̀ mí tí ì lẹ́yìn mí tí sọ pé kí ẹ má kírun bẹ́ẹ̀ máa. torí pé iṣẹ́ tí mo fẹ́ ṣe nínú ibi tí mo rà yìí kéde bẹ́ẹ̀ signal yẹn ti tó fún ẹni tí ọba gbọ́n wípé a ká tètè máa wá bò mí o ọdún kan náà ọdún kìíní fi kọjá èkejì kọjá bọ̀rọ̀pá ti fẹ́ bọ́ sí kẹta nìsí ọ̀wá nìtọ̀ ọ̀nà ni mo fẹ́ kó gba bíi o. wọ́n á di pé àwọn èèyàn sáré ká mo làwọn ti fẹ́ kírun tọ nínú àwọn ọmọ yà lọ bá ẹni tó talé ni pé iṣẹ́ ti kan bíi ẹni tó talé ni ah, kò sọ fóun bẹ́ẹ̀ kò ní ìdí òun ló ní nǹkan ó ti rà wọ́n àyílà là ń sọ báyìí ní sìn bó láti sí nínú àánú ọba adéda Allah subhanahu wa ta'ala lẹ́nu dínilá al-Islam rọ́b yahmi ẹ̀sìn yìí ọba tó ní ní ń ṣọ́ kò kò kò kò dẹ̀ ní para lẹ́yìn rẹ̀ nígbà kan ibi tí wọ́n ti ń sáré eléyìí ká ni ẹnìkan ó ní car wash ní tiẹ̀ mùsùlùmí ni bọ̀ lẹ́gbẹ̀ẹ́ car wash yẹn Football bí tí wọ́n ti máa wo bọ́ọ̀lù ló fẹ́ ṣe síbẹ̀ wípé tí wọ́n bá ń wo bọ́ọ̀lù wọ́n máa gbé mọ́tò wá láti wọ́n ṣe níṣe táwọn èèyàn lálá ma wá wo wọ́n wà máa wo bọ́ọ̀lù tí wọ́n bá dẹ̀ gbé mọ́tò wá wọ́n sá fọ mọ́tò wọ́n jẹ́ kí ah, ń gbọ́ ọgbọ́ wọ́n sáré ká wọ́n wábi tí wọ́n ti kírun ó ní à kéde bá ní káyẹrí wípé opportunity ni bọ́ọ̀lù tàbí jẹ́nà lòun ọgbà yìí ẹ wá lò bí káwọn ọmọ lò náà ni ó ní ọ̀rọ̀ lílò náà ṣẹlẹ̀ ṣé ìtẹ́ ń sọ fún òní wípé kí wọ́n máa sọ pé wọ́n kírun ń bẹ̀ rí kó tó di bí bọ́ọ̀lù rárá ó yọ̀ǹda torí kò bọ́pọlọ mu náà àwọn bó ṣe sọ́nà ni pé kò bọ́pọlọ mu pé wọ́n ń kírun bẹ̀ tẹ́lẹ̀ wọn ò kírun bẹ̀ tẹ́lẹ̀ sọ wípé kò sí provision fún kò sọ tánẹ́tì ibi tí wọ́n ti máa kírun lẹ́yìn ìgbà tẹ́ ta ti dá ẹ̀ ibi ṣọ́ọ̀bù wa mi ni ẹ ti wá máa kírun ẹ̀yin tẹ́ bá ibi ni ẹ ti wá máa táàdì mọ ẹ̀yin náà wípé ẹ̀ máa ń wá mọ́ṣáláṣí máa kírun nígbà tí mùsọ́lá yẹn ti wà ń bẹ̀. sọ́dí ẹ báyìí nìyẹn gbogbo irú nǹkan ká máa kọ́ mọ̀ ń lọ pé á ah, torí pé a jẹ́ mùsùlùmí ẹ̀jẹ̀ á máa mánéèjì rẹ̀ ń bínú. a lè fi òfin mọ́ṣáláṣí de bẹ̀yẹn tán po bí a ṣe fi de nísìnyí báyìí nìyẹn mọ́ṣáláṣí níbí. kódà tí ẹni tó láwọn bá fi ṣe sára bíbí kọ́ rẹ̀ sọ pé tó bá fẹ́ mú òfin wá tó yapa sí ń tá a mà nínú ẹ̀sìn bá pé níbo la ti rí eléyìí o eléyìí èsì nǹkan oró lé o ilé ọlọ́run ọba lélẹ̀ ó dẹ̀ lófin tó dé tó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn bíṣọ́ọ̀bù kéréje kéréje òun òun ò rí bẹ́ẹ̀ ló jẹ́ pé tábà ní ah àfẹ́ ìmáàmù nínú mọ́ṣáláṣí òfin wo ló dé pé bá tá bá fẹ́ mú ìmáàmù wá so ti yé báyìí nìsín ṣé pé yóò máa bó àwọn ṣàdúà àfa àtàwọn lélẹ́yìn táwọn máa mú má bíyá ìgbà bí ṣe é ṣẹlẹ̀ níbi gbogbo bí tó dákọ nísìnyìí nù kìí ṣe wípé wọ́n sọ pé ah ẹ̀sìn ilé ọlọ́run ọba lèyí tó yẹ pé ẹ̀sìn lọ́gbọ́dọ̀ gbalẹ̀ ń bẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn bá ṣe ṣe ní báyìí ẹ̀wọ́ ẹni tó qualify rárá ẹni tó gba tiwa lọ́gọ́rọ́ máa ṣe. so àlè fòfin lè wọ́n ní orí àlámọ̀rí yẹn ká sọ pé ilẹ̀ ibi tí wọ́n mọ̀ wọ́n kọ́ bí mọ́sáàsì gbọ́n kò ní gbàjú yẹn bí méjìlá àbí mẹ́rìnlá lọ. dẹ̀ wọ́n wà lọ ilé ọ̀dọ̀ ṣéwù kìnnì kalẹ̀ méjì wá ní wọ́n lọ yan ọmọ yìí kí wọ́n bẹ̀ kọ́ àwọn akéwò àti irú àwọn instance bẹ́ẹ̀ lórí pé hmm. àwọn brothers náà kọ́ nípa àwọn akéwò nígbà tí wọ́n kọ́ tó di kíni wọ́n lé àwọn brothers dànù pé eléyìí ò ní fi ẹ̀sà látò bí mọ́sáàsì ẹ̀ bí ọ̀rọ̀ ẹ̀sìn àní bí ṣéwù sí fún àwọn kìlò wọn ti wà kò sí lọ́kàn àpẹẹrẹ. irun ṣéwù ni. wọ́n lùlù wọ́n jò wọ́n ta. irun ṣéwù ni kò sí ọ̀rọ̀ ìjó ìjó àti ìlú nínú mọ́ṣáláṣí. wọn ò ní gbà bàbá onímọ̀ṣáláṣí ní tóun fẹ́ nù ú sì lóyún àyàn wá so kájọ ká ní síwájú. a bòmí tó yẹ kí ló kọ ẹ̀ wọ́lá ẹ̀mí mo ní torí nígbà táwọn yẹn ń sọ mo ní ẹ jẹ́ àpẹ ní tẹ́ẹ̀ sọ nípa àti pé ìmáàmù lọ bá pàkíyèsí ẹ̀sìn náà mú ní báyìí báyìí láwọn èèyàn ń sọ nígbà tẹ́ ẹ pé ń kírun lẹ́yìn báyìí báyìí báyìí lẹ́ni wọ́n sẹ́ wọ́n á ní ṣètò òótọ́ ni tí wọ́n sọ ó ní òun ọ̀làyé mi bá ọ̀bá yé mi lónìí bóun ṣe rí ó ní tí àwọn bá fẹ́ kàlùkù á ní àwọn máa ń gbé látòrí kò dì ní n bá wọn ṣe ń ṣe nìyẹn. ẹyin ṣe alukurani ma. ó ní àwọn ènìyàn ṣe. ẹyin ṣe alukurani ma ẹlẹ́ẹ̀kejì mo ní wọ́n ní ẹ̀ máa lo bí owó ẹyọ láti ìwò iṣẹ́ ẹ̀ máa dẹ́gẹ́ni wọ́n máa lo owó ẹyọ cowries láti máa fi wo. sórí ọ̀rọ̀ ti yẹn jù mo ń bọ̀ ṣe mo ń bọ̀ mo sọ̀rọ̀ mo sọ̀rọ̀ ìgbà tó ti di wípé wọ́n ń gbé Quran láti ìsà wọ́n ti ó ti dà torí kò dì mọ́ wọn lọ́wọ́ yẹn kò sí ní wò mọ́ kò sí nǹkan míì tí mo wọ̀ lè ṣe mọ́ tó dìde ipe rárá ìrún ah, wọ́n pè yàn ní wèrè òní ẹ̀ma ju kí ni trademark wèrè so ti yọ báyìí nísìn kò sí tí o gbogbo ohun tí o tí ì sọ èyàn ẹni tí ó bá lóye lórí ó ti ṣe tẹ̀síwìrì láti dìde ju kọjá abẹ wípé àwọn eléyìí ẹ̀mí ó gbé wọn nínú mọ́ṣáláṣí wọn ọkùnrin àti obìnrin ó dì mọ́ra wọn kò sí tí wọn ò ní dáwọ́ ń torí pé kí ni mana akhta tariqa dalla ẹni tó bá ti fojú ọ̀nà lẹ̀ kí ni ó ṣẹlẹ̀ sí yọ sọ mi ẹ sọ kò yẹyìn pèsè tuntun tọ́nà bá ti dé bá wọn àwọn ọmọ ọ̀yá tí ọba síbòmí tí wọ́n ti kírun tọ́ba yẹ pé ní tí wọ́n ń ṣe wọn tásìkò òun bá tó wọn ó fi irun lẹ̀ wọn ó kírun ṣe mọ́ṣáláṣí wọn tásìkò òun bá tó ẹ bá wọn kírun ẹ yẹra fún wọ̀nàwọ̀nà wọn títí fàásọ̀láwà yà tí a lè amúre mi ní ẹ̀ǹdìyí títí tó lọ́wọ́ bá tó fi pèsè ibi tí gbájẹ́ ń ṣe sọ́búrú pẹ̀lú èyí kí a máa bẹ lọ́wọ́ bá kọ́ lọ́wọ́ mú mákàrà jù wá. sí kwẹ́sàn táwọn béèrè ní kì ṣe irú ẹni yìí torí ńgbà tó sọ́jà lójú ó ní wọ́n fi kọ́rùn-ún látògbómọ̀ṣọ́ ni ó ní ilé àwọn táwọn bá jí láàárọ̀ gbogbo kíní ọpọ́n afáàn kankan ni wọ́n kọ́ àwọn ó ní kìí ṣe súnmọ́ tí mi wà lónìí yọ̀wọ̀ àgbáyé lọ́rọ̀ ó ní wọ́n máa ṣe ṣé wọ́n ní àwọn lè kírun lẹ́yìn rẹ̀. kún fúrò tí ì tán lára rẹ̀ wọn ò lè kírun lẹ́yìn rẹ̀. tí wọ́n sọ tó yàtọ̀ tó wá jẹ́ wọn ò lè kírun lẹ́yìn rẹ̀. ẹ tẹ́ ẹ mọ̀ nǹkan dákọ̀ rẹ̀ ó wá ní ara ó ní bàbá Albani rahimahullah wọ́n mú ọ̀rọ̀ kan gbà wọ́n bí wọ́n lè rí nípa irú àwọn àlámọ̀rí pé wọ́n sọ wípé èyí ó sì máa ṣe sùúrù mọ́jú. kí ló ṣe bá àlámọ̀rí ni a sọ. kí ló ṣe bá àlámọ̀rí wọn sọ. fisku. ẹni tí wọ́n yẹ pé fásitì ni. ó ní fásitì náà ní. eléyìí ṣe fásitì eléyìí ṣe fásitì eléyìí mọ̀káfàrà yá ni mọ̀káfàrà yá dà. n tó ń sẹ́yìn ó jáde kó nu Islam. olùgbà kìlà ẹni tí ń ṣe fásitì ní pé ń ṣàrámù àwọn nǹkan ń yapa sófin ọlọ́run ọba àwọn eréà kan kò ṣe dáadáa ó lè máa ó bá ń sísìn náà bóyá ń mutí bóyá ń purọ́ bóyá ń lu jìbìtì nǹkan eléyìí ò tí ì gbé kúrò nínú ẹ̀sìn Islam tí ò bá tí ì sọ wípé ẹ̀tọ́ ni Islam gbà láàyè tó bá ti sọ pé Islam gbà láàyè ó ti jáde kúrò ní Islam bọ́dá ẹni tó jẹ́ wípé nǹkan ò sàyí fá kínú ẹbọ lélẹ̀ pọ́nbélé gbogbo àwọn nǹkan ẹbọ ni tí àwa ṣe iqamatul hujja lé lórí kúfùrù lélẹ̀ yìí o tó a sọ pé òun ọ̀bẹ sì tòun débi wípé kóun ju eléyìí lẹ̀ o òun yìí eléyìí ṣe iqamatul hujja lé lórí kò lò àníkírun lẹ́yìn. jọ́sọ̀ kọ́lá. àǹtí. àpọ̀lọ́pọ̀.